ẹja tún ka ọ̀rọ̀ míì wàá mara umar rọdíyà lọ́wọ́ ànìw bìbí náà hìlì masjid wàkọ́ọ̀là àkínà náà sá mìnàlì mọ́tọ̀r wa ìyáàkà àǹtò hàmìrà àǹtò sọ́fìrà fàtẹ̀fìtìnà náà sá fàtẹ̀fìtìnà náà sá. umar radiyallahu anhu ó pa á láṣẹ pé kí wọ́n kọ́ mọ́ṣáláṣí ànábì ìyẹn lẹ́yìn ikú rẹ̀ ni o lẹ́yìn ikú rẹ̀ pé kí wọ́n tuntun kọ́ wàkọ́ọ̀là ó sì sọ pé àkínà nasa minalimọ́tọ̀ ìwọ́sọ̀ ọ̀fẹ́ kọ́ mọ́ṣáláṣí ẹ fi òrùlé tó òun ni kẹ́ ẹ fi bó àwọn èèyàn o níbi àwọn òjò torí pé tójò bá ń rọ̀ wọn èlé wọnú mọ́sálásí so there is a need fún wọn wọ́n ti ní bùkátà láti chẹ́ǹjì òrùlé bẹ̀ ọ ń sọ fún wọn pé òrùlé tẹ́ ẹ bá lò ní ìsìn ẹ má jẹ́ òjò òrùlé tí òjò mọ̀ pa wá mọ́ o. Ok, wa iyyaka an tuhammira ìwọ tó fẹ́ kọ́ mọ́sálásí lọ jìnnà sí ọ̀dà pupa o jìnnà sí ìkúnlẹ̀ pupa a ó tún sọ̀fìrà jìnnà sí yẹ́lò jìnnà sí pupa jìnnà sí yẹ́lò fàtẹ̀fínà náà sà kọ́mọ̀gà sí pé wàá lọ kó àwọn èèyàn sínú ìfòòró tó ga sí pé tẹ́mà ti wọ mọ́ṣáláṣí ah, mọ́ṣáláṣí ló fà báyìí tí bá ń kírun lọ́wọ́ àwọn kọlọkọlọ àwòrán alárànbarà ló ń ti àtẹjúmọ́ kò ní kọjú mọ́ irun rẹ̀ lọ ṣọ́ra fún àwọn àwòrán tó lè kó fìtínà bá àwọn èèyàn o tàlíkù eléyìí náà ó tún jẹ́ ká mọ̀ wípé wọ́n tún mọ́ṣáláṣí ànábì kọ́ lẹ́yìn ikú rẹ̀. wàkọ́ọ́lá anas radiyallahu anhu yatabahawna biha thumma la ya'murunaha illa qalila. nígbà tí wọ́n wá di pé wọ́n kọ́ mọ́sálà ànábì tó ṣe ringindi tán ringindi ẹ̀lọ́gọ́ náà lọ́hùn kò tó tò ní o ṣùgbọ́n ti yàtọ̀ fún bí ó ti wà lójú ayé òjìṣẹ́ ọlọ́run gbà náà ok lásìkò àwọn tábì táwọn sàábò ti kú tán tí wọ́n ti wá tún mọ́sálásí ànábì kọ̀ àwọn nǹkan wá ṣẹlẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni anọ́tù fẹ́ sọ yìí ó yataba yàtàbà haúnà àwọn èèyàn wá ń sọ mọ́ṣáláṣí ànábì di fáàrí wọ́n fi ń ṣe yànràn thumma la ya'murunaha wọ́n èé sì lọ ọbẹ̀ o wọ́n èé lò síbẹ̀ o ńlá kọ̀lílá àfi kí wọ́n jọ́sìn díẹ̀ àsìkò díẹ̀ fi wọnú mọ́ṣáláṣí àmọ́ máa ń sọ̀rọ̀ wọ́n máa fi mọ́ṣáláṣí ànábì wọ́n fi ṣe fáàrí pé áà. Ah, mọ́sálásí ànábì àgbàyanu ni ojoojú ní gbèsè ó ṣe bá ọ́sàwó kí ni gbogbo ilé ní ìsìn mọ́sálásí kèsè kì kò sí fún pé kẹ́ ẹ máa fi ṣe fáàrí tàbí kẹ́ ẹ máa fi ṣe yànran ohun tó wà fún ni pé kẹ́ ẹ máa jọ́sìn fọlọ́wọ́n bá nínú rẹ̀. wàkọ́ọ̀lá ibùnú Abbas radiyallahu anhuma latusaharifunaha ama sakarafati aliyahudu walinasọra ọmọ àbáàsì nínú ọ̀rọ̀ tó náà tún sọ láti fi kìlọ̀ fún wa pé mọ́sálásí ò gbọ́dọ̀ di kìkìdá ọ̀ṣọ́ ó ní la tusakarifu náà ẹ̀yin èèyàn ẹ wà á kó ọ̀ṣọ́ bo mọ́sálásí ẹ wá dẹni tí ń kó ọ̀ṣọ́ bo mọ́sálásí kama sakara fat aliyahud wa nasara gẹ́gẹ́ bí àwọn yahudi àti nasara náà ṣe kó ọ̀ṣọ́ bo ilé ìjọsìn wọn èyàn ń fi ìhà táwọn sọ̀hábà kọ sí kí mọ́ṣáláṣí ó sì rìn gidin kó sì rìn gidin ìhà tí wọ́n kọ sí ìyẹn ni pé mọ̀kìrú ni fún tá a kọ ni kì í ṣe haramu o má sì gbọ́ o kì í ṣe haramu o ṣùgbọ́n a kọ̀ ọ́ kí ló sì fa kíkọ̀ rẹ̀ náà ni pé àwọn tí wọ́n lọ sí mọ́kà. Si ẹ̀yẹn bí wọ́n léèrè tán bá dé mọ́ṣáláṣí ànábì ẹlòmíì ó ti gbàgbé pórí ìrun lòún wà gbogbo yìndìnyìndìn gbogbo sóyòyò tí wọ́n ṣe sára mọ́ṣáláṣí ni ó máa fojú tọ̀ lọ ẹ̀ ṣe ni torí mọ́ṣáláṣí yẹn kò rí irú ẹ̀ rí láyé pé mọ́ṣáláṣí wọ́n máa ń dẹkoréètì ẹ o ah mọ́ṣáláṣí ànábì Mádínà ó ní agbára ó ní agbára so wọ́n wá fẹ́ ká ran olùkírun lọ́wọ́ ká làákùò níbi kílé ọlọ́run tún di tí ó máa di lọ́wọ́ lórí irun rẹ̀ ìdí nìyẹn tí wọ́n fi kọ́ ọ kíkó ọ̀ṣọ́ bo mọ́sálásí. Hadith four four six four four six. Ani Abdullahi radiyallahu anhu anna li masjida kana ala ahadi rasulillahi sallallahu alayhi wa sallam. مبنيا باللبن وسقفه الجريد وعمده خشب النخل فلم يزد فيه أبو بكر رضي الله عنه شيئا وزاد فيه عمر رضي الله عنه وبناه ala buniyanihi fi ahadi rasulillahi sallallahu alayhi wa sallam bilabin walijarid wa aada umudahu khashaban thumma gayyarahu Uthman radiyallahu anhu fazada fihi ziyadatan kathira وبنى جداره بالحجارة المنكوشة والقصة وجعل أمده من حجارة منكوشة وسقفه بالساج آه حديث yìí bí mo ṣe ń kà á lọ́wọ́ ó ní mo sì ń rí àgbọ́yé kan mú ń bẹ̀ lórí ọ̀rọ̀ mímbàr lórí ọ̀rọ̀ mímbàr ẹ wá jẹ́ àjọ báyìí káwa náà wá rí ní tí mo rí yìí láti ọ̀dọ̀ abdullahi radiyallahu anhu annali masjida dagudaju masalasi masasa anabi kana ala ahadi rasulillahi sallallahu alayhi wa sallam mabuniyan bilabin lásìkò anabi masalasi náà wà ní mímọ pẹ̀lú bíríkì bíríkì alámọ̀ aláfọwọ́mọ wàsákùfùhù àlìjẹrìdì ọ̀wá ọ̀pẹ kìíní mọ̀rìwò ọ̀pẹ ó ní àjà orí rẹ̀ wà òmùdúhù khashab khashabun nakal igi dàbínù ó ní igi rẹ̀ ṣé àwọn pé àwa náà mọ́ lórí igi igi ní igi ọ̀pẹ tí máa fẹ́ súnyàn lọ́wọ́ báyìí. ó ni wọn fi ṣe igi mọ́ṣáláṣí ògìṣẹ́ ọlọ́run lójú ayé rẹ̀ mọ́ṣáláṣí náà wà pẹ̀lú bíríkì alama igi ọ̀pẹ mọ̀rìwò ọ̀pẹ fálàmù yẹ́zìdì fi ìyá abubakar radiyallahu anhu ṣèyà nígbà tó di ayé ìjọba abubakiri abubakiri kò fi nǹkan kan lékún o ó fi ilẹ̀ bẹ́ẹ̀ ni o ó fi ilẹ̀ bẹ́ẹ̀ ni. wazada fi umar radiyallahu anhu umaru ngbà tó dìjọba tiẹ̀ ó lékún wabanahu ala bunyanihi fi ahadi rasulillah sallallahu alayhi wa sallam bilabini walijarid wa aada umudahu khashaban lásìkò tí umaru umaru fi kún ṣùgbọ́n wọ́n máa sórí bó ṣe bí wọ́n ṣe máa lásìkò gíṣẹ́ ọlọ́run ó fi kún ni ó expand ẹ̀ ni ṣùgbọ́n gbogbo màtíríà tí wọ́n lò láti fi kọ́ lójú ayé òjíṣẹ́ ọlọ́run ọ̀wọ́ ẹ̀nìkan ni umaru lò ó lo labin biriki jerid ọ̀wá ọ̀pẹ wà áhàdá òmùdáhù kashaban ó sì rìtẹ́ẹ̀nì igi eh, pákó dàbínù tí wọ́n fi ṣe kò lo pákó fún magayara wo Usman kọ́ríọ́lá ni nígbà tí Usman dé Usman change ẹ̀ pátápátá ó change pátápátá igi dàbínú ọjọ́ dànù bíríkì aláfọwọ́mọ ọgbà dànù ọ̀wọ́ ọ̀pẹ ó tún kú mbẹ́ fàzádà fi ziyadatan kafira ah Usmanu. ó ṣe àlékún púpọ̀ gan ni o ti mọ́ṣáláṣí ó ṣe àlékún púpọ̀ ni wàbánà jìdàráhu bèlèhìjárọ́ alimankusha ó wá lọ lo àwọn blọ́ọ̀kù tí wọ́n ti tẹ nǹkan sí lára àwọn kílẹ̀ yìí ó ń lé máa ń pe kinní o àwọn blọ́ọ̀kù tí wọ́n ti fín tí wọ́n ti tí wọ́n ti fín nǹkan sí lára fancy block ó wá lo fancy block wàlíkọ́ sọ àti àwọn òkúta aláwọ̀ ewé dídán wàjá àlà òmùdáhu àwọn òpó ọbẹ̀ àwọn òpó ẹ̀ báyìí ó wá fi àwọn ìjára tí ma ń kú ṣá àwọn fancy blocks ló fi ṣe wọn. bákan náà sákàfùhù ajá rẹ̀ ọwọ́ lo sarge ẹni tó ń pè ní sarge ní nǹkan olówó iyebíye tó jẹ́ igi igi tó ga sí pé wọ́n ti process ẹ̀ pẹ̀lú machine tí wọ́n ti àpáwọn òyìnbó wọ́n ní bí wọ́n ṣe máa ń ṣe àwọn igi tó ga sí pé wọ́n ṣe tẹ́mọ̀ pé yẹ eléyìí ó yàtọ̀ ẹ̀sákìlì bíi igi táwọn fọ́níṣọ̀ máa ń lò mẹ́sẹ̀ máa ń ṣe yẹn ṣọ́ọ̀mọ̀ dán tí wọ́n fi tí wọ́n fi gbogbo kòkòrò ayé dànù tí wọ́n á ti prósẹ̀sì ẹ̀ Usman ó change masasa nabi for the first time in history ó change ẹ̀ kúrò ní nǹkan ìpìlẹ̀ tánàbí fi ṣe now the question is bóyá padà kàdísì mi mú bọ̀ bóyá padà kàdísì mi àwọn èèyàn challenge Usman kódà nǹkan tí Usman ṣe yẹn ó padà di nǹkan tí àwọn kàwáríjù àwọn kàwáríjù tán padà fi allege Usman pé òun nàkúnà ni wọ́n ní ó da ọ̀ṣọ́ bo ilé ọlọ́run ó chẹ́ǹjì àwọn màtíríà tí wọ́n lò ó fi màtíríà ànábì lo màtíríà olówó pọ́ọ́kú òsùmọ́ọ̀nù ó lo màtíríà olówó ńlá. ìbéèrè wa ni pé ohun tí òsùmọ́ọ̀nù ṣe yìí tó ṣe é takò. lọ́dọ̀ àwọn àfáàlù súnà kò ṣeé takò nítorí pé ànábì ti fún wọn ní ọtọ́rìtì kan tó gbà wọ́n láàyè láti àmẹ́ǹdì tó bá wà àmẹ́ǹdébù ànábì ti fún wọn ní àṣẹ kan tí ń fún wọn ní àǹfààní láti ṣe àtúnṣe ohun tí ó fàyè gba àtúnṣe ohun tó bá fi lè mú kí usmanu yìí náà kó ṣe àtúnṣe sí quran quran tí àtúnṣe rẹ̀ tó sì fún wa láǹfààní láti lè ní quran lọ́wọ́ níbi tá a wà yìí ah, nínú kùránì àti mọ́sálásí ògìsí ọlọ́run èwo ló fi ìpọ́gagbéra wọn lọ. ọ̀rọ̀ ọlọ́run ọ̀gá jùlé ọlọ́run kan náà ló fún wa láǹfààní òun ló ṣe àtúnṣe sí ọ̀rọ̀ kùránì pé ẹ má jẹ́ kí kùránì ò pé sí inú ilé ànẹ́bì nìkan àwọn mùsùlùmí ó wà káàkiri ayé ni ó sì gbé owó kalẹ̀ wọ́n sì píríǹtì kùránì wọ́n sì àkọ́pẹ̀ káàkiri ayé. owó yìí náà ló lò láti fi túnlé ọlọ́run ṣe. àwọn sọ̀hábà ọ̀wọ́ nǹkan tí ẹ̀mí wọn kọ̀ ńbẹ̀ ni pé kílé ọlọ́run kó wá di àwòsífìlà kó di àwòdẹnúlẹ̀ ọ̀wọ́ nǹkan tí ọ̀wọ́ nǹkan tí tí wọ́n kàn kórìíra ń bẹ̀ nù wọ́n padà gbà pé kó ṣéǹjì the original materials that is the issue kó change original material yẹn kó change ẹ̀ sí nǹkan míì ọ̀dà àbí ọ̀dà wọn lọ́dà ṣùgbọ́n kó má jẹ́ olówó iyebíye tí ó ga jùlọ táwọn sàhábẹ́ ìdápadà wálé ayé lónìí wọ́n wá mọ̀ pé until tí ṣe ń ó tún wá kéré. tó ní gbogbo tó change years lọ́jọ́ náà lọ́hùn kò sí bẹ́ẹ̀ mọ́ o gbogbo ọmọ ṣe ròyìn ẹ̀ pé òkúta olówó iyebíye igi olówó iyebíye yìí òun náà kò tún bá àsìkò mọ́ o kò sọ́wọ́ Usman mọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí o ọwọ́ rẹ̀ ò sí bẹ́ẹ̀ mọ́ o ṣùgbọ́n tí ń bẹ lákọọ́lẹ̀ ni gangan Usman ni. nígbà tí wọ́n wá chẹ́ǹjì ilé kúrò ní igi dàbínù torí pé pẹ̀lú táàkà yìí ó túmọ̀ sí pé ọwọ́ igi dàbínù àti bíríkì nìkan nànẹ́bì fi kọ́ mọ́ṣáláṣí rẹ̀ ọwọ́ igi dàbínù àti bíríkì nìkan lè kọ́ mọ́ṣáláṣí rẹ̀ àbẹ́ẹ̀kọ́ now tọ́ba wa lẹ́tọ̀ bẹ́ẹ̀ fún àwọn sọ̀hábà láti change material tí wọ́n lò fún mọ́ṣáláṣí ògìṣẹ́ ọlọ́run ta ni ó wá sọ pé kò lẹ́tọ̀ọ́ fún wa ní ìsìn ká táìsì mọ́ṣáláṣí ta ni ó sọ fún wa pé kò lẹ́tọ̀ọ́ fún wa ká chẹ́ǹjì òrùlé mọ́ṣáláṣí sí ta chẹ́ǹjì ẹ̀ sí bíi àbẹ́stọ̀ bíi p kílẹ̀ tún pè pop bíi pop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tíyẹn bá lẹ́tọ̀ọ́ láti chẹ́ǹjì a change rí àní a change mọ́ṣáláṣí àbẹ́ẹ̀kọ́ màtíríà tí wọ́n fi ṣe ọ̀nla pààrọ̀ sí nǹkan míì tíyẹn bá lẹ́tọ̀ọ́ agasi pé a lẹ́tọ̀ọ́ láti change member kúrò ní pákó títí mo ní mo rí inú àdéhùn nù a lẹ́tọ̀ọ́ láti change member kúrò ní pákó. Usmanu tó chẹ́ǹjì mọ́sálásí odidi mọ́sálásí kúò ní onígi dàbínù kúò ní oníbíríkì olówó pọ́ọ́kú kò ní fi mímbàrí lẹ̀ kó sì wà bó ṣe wà náà pẹ̀lú kúọ́lítì rẹ̀ á chẹ́ǹjì kúọ́lítì ẹ̀ mo rò pé ẹ gbọ́dọ̀ mi yé á chẹ́ǹjì kúọ́lítì rẹ̀ so kò sábúrú táwa náà bá chẹ́ǹjì ẹ̀ kúrò ní pákó táwa náà wáyì eléyìí tó wáyì náà àṣẹ ní pọ́kú lowó ẹ̀ ni mrs pọ́kú lowó style. so tá a bá lè fi nǹkan míì ṣe yàtọ̀ sí pọ́kú lowó style bí aluminium àbí nǹkan míì kò sábúrú ń bẹ̀. Eh? mabu kò sáburú ń bẹ̀ nítorí fi yẹ kí yẹn máa ka àdíìsì nù èèyàn máa lékún ní èèyàn máa lékún ní màsí so káwọn kan wá máa sọ pé irú mọ́sálásánẹ́bì kọ́ gẹ́gẹ́ gángan làwọn máa lò lónìí sódà tójò bá ń rọ̀ òjò lè máa pa àwọn ń bẹ̀ tọ́ba dá sí pé àìrìnà ló bí kíkọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kò sí láìsí àmọ́ tọ́ba dá sí pé àfojúsùn wọn ni pé láti lè gba ládàá kan irọ́ ni ládàá náà irọ́ ni kí o ládàá náà súnà Abubakar súnà wa ni súnà Umaru súnà wa ni súnà Usman súnà wa ni súnà Ali súnà wa ni ohunkóhun tí wọ́n bá ti ṣe àtúnṣe sí nínú ẹ̀sìn tí gbogbo àwọn yòókù wọn ò takò wọn lórí ẹ̀ kò ti di súnà nàbì tó ń túmọ̀ sí pé ìfàtọ̀ tọ́lọ̀ ń bá kádàrà pànẹ́bí wà láyé lásìkò náà ànẹ́bí ò ní against ẹ̀ ànẹ́bí ò ní against ẹ̀ nítorí náà irú àwọn nǹkan wọ̀nyí ó ní ó wà qabilun litatawwur qabilun litaqaddum òun ló fààyè gba ìtẹ̀síwájú òun ló fààyè gba ah, dìfẹ́lọ́pmẹ́ǹtì tó ti yé alọ́fùwàṣìkùngẹ́rẹ́.